الحمد لله أمر بالمسارعة إلى الخيرات وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله اتقوه بفعل طاعاته وترك محظوراته وبالمسارعة والمبادرة إلى مغفرته سبحانه وتعالى وأعد لرمضان من علاجا عباد الله أيها الله الله àríkọ́ àti wà ní mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù ṣàbáàdì tó ń jẹ ọjọ́ díẹ̀ náà ló kù láti wọnú Ramadan àwa ní ìdí láti palẹ̀ mọ́ pé oṣù àforíjì àti ìkẹyìn. ìbádọ́lọ́ ẹ palẹ̀ mọ́ dé oṣù rọmọdọ́n pẹ̀lú kí àwọn kan fẹ́ jẹ́ ọ̀rẹ́ yẹn yìí ẹ mójútó dáadáa nínú olùwákàtí márùn mi àti àwọn nǹkan bíi tó ti dọ́rọ̀ ìyàtọ̀ ọlọ́run bá pàṣẹ rẹ̀ bákan náà ààlà ọlọ́run kẹ́ ẹ sọ ọ kẹ́ẹ̀tù wa máa tẹ̀sí rárá yín bó ti wá nọ lásàrò kàgbé hábìbò àwọn kùsàkùn kọ́bùlà ẹ̀sùn hàkàbù. ẹ̀yin náà máa yẹra yín wò kọ́tọ́ ni bí wọ́n tẹ̀sí rọ wa. bákan náà ìpalẹ̀mọ́ yóò tún wáyé pẹ̀lú sísàtọ̀mọ́ ẹ̀mí kó nínú àwọn àjò tí gbé yẹn kọjá lọ ọlọ́run àti àwọn ìrújú yẹn bí sátúnṣe nípa tọ́lọ́wọ́n ọba sọ̀hánà ìpadàmọ́ yọ wáyé pẹ̀lú ìtúbá nínú àwọn nǹkan tó ti gbé oríkì ara lè ṣe nípa àwọn tí ń ti harọ́ bí ojú wa harọ́ lójú àdá ìwòkú dábí wo ti tó ń kú tó ti gbéràn mọ́ lọ́wọ́ sí ká máa dúró dáadáa ká máa fa àwọn aṣọ sọ́kúsọ ká máa ní ọwọ́ wa síbi tí ọ̀dá ká máa fi ẹsẹ̀ wa rìn lọ síbi láburú kótó ti fẹ́ rọmọdọ́ òde. ìyá ìbádọ́lá ẹ palẹ̀ mọ́jọ rọmọdọ́ yìí pẹ̀lú sísàkúnṣe àníyàn yìí kẹsùn lọ fún ẹ̀kọ́ gbogbo àwọn ìdájọ́ ààwẹ̀ tẹ́ ẹ bá pọ̀ tán báyìí náà tún fi mọ èèyàn láti sin lọ ní gàdé káàdì palẹ̀ mọ́ ilé. ẹ palẹ̀ mọ́jọ rọmọdọ́ pẹ̀lú sísàkúnṣe ẹ̀mí kẹ́ẹ̀dẹ̀ mú ìbẹ̀rù ọlọ́run ọba kẹ́ẹ̀dúró rẹ̀ mọ́ ẹ̀mí yín láti sin lọ gẹ́gẹ́ bá ti bàyí pé oṣù Ramadan mọ̀jọ́rọ́sà tó lé ní mọ̀tàkì ilé ẹ̀kọ́ lọ́jẹ́ fún àwọn olùpayọ̀ náà yẹ̀kúrú sùhà ọlọ́wọ́n ọba àlejò alágbára ìpè yà ayò alẹ́bìnà àmọ́nù kótìbà àlejò ìyá kàmọ́ kótìbà alẹ́bìnà mi kọ̀ọ̀kìkú làálẹ̀ tàtàkùn ọlọ́wọ́n ní ẹ̀yọ́ nígbà tó lò wọ́n ti àwẹ̀ lọ́rọ̀ yẹ fún yín wọ́n ti dé lọ́rọ̀ yẹ kẹ́ẹ̀bà lè jẹ́ ẹjọ́ bẹ̀rù ọlọ́wọ́ ọba. adẹ́rì bá nẹ́bí sọlọ lọ́wọ́ àrùsọ̀lá òun náà jó yíwa ibi ẹni tí ọba pa ọ̀rọ̀ èké sí àti iṣẹ́ ìké ọlọ́run ò jẹ́ ní wọ́n ṣe pẹ̀lú àìjẹ àìmú rẹ̀ kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó hàn. ẹ gbalẹ̀ mọ́tò rọmọdọ́n pẹ̀lú dídá mọ̀lẹ́bí kọ̀ ẹ̀rí káti ẹlẹ́ẹ̀kan fi lè rọ̀ wá lọ́rùn nù rọmọdọ́n pẹ̀lú ká máa dá mọ̀lẹ́bí wa pọ̀ pẹ̀lú àbẹ̀wò pẹ̀lú ìmáa fi àdíyà àbí ìmáa fẹ́ wọn àbí ìmáa ta wọn lọ́rẹ̀. ká má gbàgbé nípa níbi sọ́kọ́lá sálájú yìí wa ìgbẹ́lẹ́ ìsẹ̀lúwà pẹ̀lú bílímùkà yìí sẹ́ni ti dá mọ̀lẹ́bí pọ̀ òun lẹ́ tó ṣe é gbàgbọ́ ṣe fún mi máa ṣe fún ni. àmì ti dá mọ̀lẹ́bí pọ̀ òun lẹ́ tó ṣe fí àwọn mọ̀lẹ́bí wọ́n yà òun sì so pọ̀ ẹ palẹ̀ mọ́ sí rọmọdọ́n pẹ̀lú wípé kẹ́ ẹ tó kòkòrò bó lọ́sàn yín ti máa mọ́ kẹ́ ẹ ní kínníkínní ẹ̀dẹ̀kan lẹ́nu gẹ́gẹ́ bá ti sọ lé ìfọ alọ́sà tó kọjá ẹ palẹ̀ mọ́ sí rọmọdọ́n gbogbo ẹ tó yẹ kó gba àbúrò lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ máa ń lò sí ẹ lò ó nípa tọ́lọ́run رحمه الله تعالى رحمة واسعة imam malik rahimahullah yẹsùrù mi náà hadith kódà á máa kí hadith á máa ní lóbi jáde kọ́ sọ́ọ́sọ́ náà ilé kí wọ́n yẹ ká máa ti nù rọ̀mọ́ náà kábà bàbá àbúgbẹ́ máa kí wọ́n mọ́ imam malik rahimahullah wọ́n á sinmi níbi á máa kọ́ni lẹ́kọ̀ọ́ hadith ìyẹn ni pé wọn ò ní kọ hadith mọ́gbà yẹn á sì máa jókòó táwọn olùmọ̀ wọ́n yẹ ṣe nù rọ̀mọ́ náà àmọ́ ìwọ̀n tí wọ́n á pèsè òun náà ní ìmáàkà alukur'an mina mushaf gẹ́gẹ́ bá sọ ìgbé lára tó gbòmí téèyàn bá ń wo kur'an ìta àtọ́ká máa ha kur'an yẹn méyàn ń galada lórí méyàn wo alukur'an ìta. ẹ palẹ̀ mọ́tò rọmọdọ́n gbogbo àtà ní àwẹ̀ lọ́rùn bóyá obìnrin ni o o lè jẹ́ ìṣesí tí máa ń tẹ̀lé síṣẹ́ rí àgbà wọlé gómìnà lè fi jáwèé ẹ jẹ́ ká ní palẹ̀ mọ́tò rọmọdọ́n pẹ̀lú ká o lè jẹ́ kọ̀ǹdíṣà tí omi àti ìdáwọlé bọ́yọ̀ rẹ̀ yẹn ni o káfàlẹ̀ mọ́tò rọmọdán pẹ̀lú káfàlẹ̀ ìdáwọ̀ ẹ̀dí pẹ̀lọ́rùn wa kábọ́gbàgbé ìyàwó àìsà rọ́dí ọlọ́run ìdára àìsà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àwẹ̀ tó bá wà lọ́rùn wọn wọ́n sábà máa gba nínú ìṣàbá ìtawà yìí. ẹ palẹ̀ mọ́tò rọmọdán pẹ̀lú kọjá sí pé ẹ tún mú àkókò tó tún nípọn tí ó pọ̀ jọ láti máa fi ṣèṣì àkókò díẹ̀ lẹ́bí ká délẹ̀ nígbà tó rọmọdọ́n ti ń súnmọ́ yìí ká tó wọ àkókò díẹ̀ ká fi kún un. ẹ palẹ̀ mọ́tò rọmọdọ́n pẹ̀lú ìmá rúkú lọ́pọ̀lọpọ̀ káwọn ní kí rúkú wá jágùn ìgbórí kan làwọn akọ́ máa gùn sọ́dà gòkè ní sòrò fún wa nígbà tó bá ti ní rọmọdọ́n tá a bá fẹ́ kí sọ̀rọ̀ àwẹ̀. sẹ̀wọ̀n yìí fèsì ẹ̀dẹ́ yẹn bá tún rí mọ́ ìrọ̀rùn báyìí ní ọ̀jẹ̀ bákan náà ẹ palẹ̀ mọ́tò rọmọdọ́n pẹ̀lú kẹjẹ kí adó ayé gbogbo ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́. àdúrà ni ẹ máa ṣe o kẹ máa ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ kẹ máa wá èsì pé kẹ máa wí àwọn olùwẹ̀ rẹ kẹ máa yìí pé ọlọ́run fẹ́ kó kó fi mí èyí ń ṣe ọwọ́ àfẹ́ àlùjẹ́nà òní ti kọ́ máa ṣàlàyé bí ó fọlọ́run wa sùhánà torí àtẹ́bí sọ́lọ́ lọ́hùn wọ́n ṣàlàyé pé ọlọ́run ti fa létí kalẹ̀ sínú

kama gbàgbé nígbà nàbí wa sallallahu alaihi wasallam sọ́ọ́dìbò jàwá gàrin kẹ́lì ọ̀rọ̀ dé ìtumọ̀ tó pọ̀ jù. lẹ́yìn náà ní pé àdúrà kan bá tẹ ànábì jáde sallallahu alaihi wasallam àhàrá bíi ìjàmbá ó súnmọ́ kéèyàn rí pé nígbà tó àfẹ́ tí gbogbo èyí lọ́sẹ̀ máa lọ dákun yẹn lọ. ẹ palẹ̀ mọ́ ti rọmọdọ́ọ̀nù pẹ̀lú ìgbẹ́kẹ̀ pọ̀lẹ́ nítorí pé yọ máa lo àkókò tọ́pẹ́ nínú mọ́sálásí. kéde bá kírun lẹ́yìn ọkọ̀ òmòde de? lọ́mọjọ́ tẹ́lómi ti ẹlẹ́fí láti fẹ́ sáájú àyílá àti lẹ́yìn àyílá ti tẹ̀ yìí nígbà òde ìyá ikọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà a máa ń gẹrun a ń gẹ mọ́tò ni nígbà wọn bá kí ẹyọ nígbà yẹn lè ó dòde yìí tọ́jú máa bá ká palẹ̀ rọmọdọ́ pẹ̀lú bá máa fi ìgbà tó pẹ́ nínú mọ́sálásí lẹ́yìn irun ọ̀rẹ́ yẹn á sì fi àkókò lẹ̀ eléyìí yọjà nígbà wa ní ọjọ́ kan lára àwọn ẹni tí ó sàkóso ìjọ ọlọ́run ọba láti lọ sí ìjẹ ní mẹ́wàá ìgbẹ̀yìn rọmọdọ́n ẹ palẹ̀ mọ́tò rọmọdọ́n pẹ̀lú pé kẹ́ máa fi fi pa lójú ẹ̀jẹ̀ o àwọn akọ́wá yìí pèsè sí wa láwẹ̀ ká máa bá rẹ̀ wa lọ. kódà rọmọdọ́n bá gbọ́ la à ń bọ̀ wá bẹ̀ nígbà ìgbọ́dọ̀ gba ẹjọ́ kan ṣáájú rọmọdọ́n àbíjọ́ méjì ìyẹn ṣùgbọ́n tí ẹ bá ń gbà bọ̀ tẹ́lẹ̀ ìyá tó fi jẹ́ kéèyàn lè kí rọmọdán lè tún fi rọrùn dáadáa ni ẹ palẹ̀ mọ́tò rọmọdán pẹ̀lú pẹ́kẹ́ pèsè oúnjẹ láti máa fún àwọn aláìníjẹ àti àwọn aláwẹ̀ láti máa fún wọn lóúnjẹ jẹ nígbà tí bùkátà tí wọn bá ti fi yá tán ká má o ìgbé wà áàrùn aláṣọgbà áàrùn ó burú fẹ́ni tó yó ìjẹ́ àgbọ̀ nígbà tí ọ̀rẹ́ rẹ̀ ti fi jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti fi bá pa á. àtẹ́kẹ́ ẹsẹ̀ sí mùsùlùmí oníkẹ́ ẹ̀rọ àti bá bá yún yó ilé wọn lórí nkọ́mọ ẹnìkan ọ kí yẹn torí ni wa. kámá gbàgbé ọ̀rọ̀ tá àtẹ́kẹ́ sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá ń sọ wa ibi ẹni yóò tọ́ba ti aláwẹ̀ lẹ́nu àgbà ládàá rẹ̀ ládàá yẹn kò ní dira wọn lọ́wọ́. ọkọjá pé ìbí ọwọ́ wàá kó gbogbo ẹni tó jẹ àgbà ládàá ẹni tó ìbádọ́lọ́ a máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ yìí ṣe dandan ní kí lọ́wọ́ bá tó jẹ fún wa o. a rí ba wípé náà lé ọ yẹ káwọn náà ti máa múra eléyìí lẹ̀ nísìnyí ẹ̀rí tí wọ́n bá tó jẹ wa wọ́n láti ká ya fọ́tò yìí ibi àwọn fẹ́ mọ̀ tàbí jíṣẹ́ àbádìláwọ́ àpò kò sí rọrùn kí wọ́n bẹ̀ ló jẹ wọn wálẹ̀ kí wọ́n sọ pé tòkúra mi ní màá wá gbé fún ọ sẹ́wọ̀n yìí kí á sì mi má sẹ̀ máa ya fọ́tò kankan because èmi tí mo kú tó ń jẹ fún yẹn náà kúkú rí mo wà bẹ̀ fún àtẹ́sẹ̀ mi mo lè wá láti wá wo ìjẹ́ wọ́n há oúnjẹ mi àti há oúnjẹ mi. àyíká àdàlà ìsìn lọ́rọ́ àdìgẹ́ lónìí ẹ wo láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ti mọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́rọ́ mọ́sálásí tẹ̀ bá rí mọ́sálásí kẹ́ẹ́dínláàrin tó yẹ kí wọ́n fi ọdún mẹ́wàá wọ́n fi tó búlọ́ọ̀kù rẹ̀ nígbà wọn fẹ́ kẹ́ wọ́n kọ́kọ́ kẹ́kí rẹ́ fún bí ọdún méjì nígbà wọn tún fẹ́ lo páàdù wọn lọ́dún kan wọn kàn dé láti ẹ lọ wá di dáadáa àwọn èèyàn ń tẹ̀lé owó jọ láwùjọ wa jọ twenty naira fifty naira owó ṣàkóso náà máa ń dá yẹn ń ṣe nìyẹn ní òjé mọ́sálásí ọlọ́lẹ̀. sẹ́fà tí nìkan tí wọ́n bẹ̀rẹ̀ táwọn olú oṣù bíi méjì báyìí ló ti parí. wàá ti lọ mọ̀ ike lókè lọ́rùn ní owó yẹn ti wá àwọn kan tó ti fọ́n wò pé sáà wọ́n á kọ́ mọ́sálásí yẹn bẹ́ẹ̀ dẹ́ni àtàwọn àtàwa àlùjẹ́nà kẹlẹ́ làjọ ń wá o ilé ti pín dandan tàbí owó ọlọ́run yẹ kó wá ìbá àná ẹ̀jọ́ òṣìṣẹ́ nígbà tá a fi lọ sílẹ̀ sọ̀rọ̀ yíyà alẹ́ mọ̀ kódà ẹni tí ń ta wáyà tí ń ta bọ́ọ̀bù yóò sì máa ṣe sọ́dákà yóò máa ní kéèyàn kọ̀ọ̀kẹ́ máa wá yóò máa fún ọ ní òbítíbitì owó tí ó sì mọ bá ti pọ̀ tó. ṣé ọ̀gá bọ́ọ̀bù tó gbójúlé tó ń ha náà nìyí tótórí bẹ́ẹ̀ ẹ jẹ́ káà dẹ́ máa fúnra ilé yìí lẹ̀ ọ̀kẹ́ máa ọmọ ìyá bíi níjẹ́ tó ń là fún adé òde máa ti ogun kẹta wẹ̀ á lè dé ẹ̀sìn òye wa ni nínú nǹkan tó yẹ pé lè pọ ní lè polongo rẹ̀ tí ò ní láwùjọ ọ̀sẹ̀ kan fẹ́ ebi ń pa àwọn èèyàn fẹ́ wo jẹ fáwọn ká ah, ebi ń pè mí náà ebi ò ti fa ẹnìkan tí mo gbó lẹ̀ ẹlẹ́yìí tó wú kalẹ̀ nígbà tó fún mi pé àfa ọ̀dọ̀ ọlọ́run lówó wà wò lówó tí ò lẹ́wàá tó ni ṣùgbọ́n kó tòmí kó tọ́lẹ́ ní yẹn jẹ òun ni òjò kábílà lò nígbà tó lọ ẹ palẹ̀ mọ́ di rọmọdọ́n pẹ̀lú pé kẹ́ bá ti sàárà sàárà títí odidi ọjọ́ kẹ̀mí náà ẹ̀jẹ̀ fẹ́ ti sàárà lónìí kó mi lè rọrùn káwọn náà lè jẹ́ kan lára àwọn ẹni tí àwọn màláíkà èyí dáhùn tó sẹ́lá ń sàlàyé ń parẹ́ pé sílẹ̀ bá dúró tún sílẹ̀ ń bọ́ sáwa náà wà láyé àwọn màláíkà méjì kan máa wọ́n máa wà pẹ̀lú wa wọ́n máa ṣàdúrà ìgbé ọlọ́wọ́ àti múndìkọ kọlẹ́fà gbogbo ẹni yóò tó ti pé ná ọlọ́mọba ni fún láàrọ̀. ẹ wá lẹ́ni adímànà lẹ́ni báwọn ọlọ́pọ̀ láwùjọ wa ọlọ́mọba ni fún un náà ní kíni ọ̀sálàfà bá lè gbogbo parun nínú dúkìá rẹ̀ táwa lè wà nú ẹni tó ti pàdé àmàlẹ́kà ọba ká palẹ̀ mọ́tò rọmọdán pẹ̀lú ká máa ṣe sàárà látàkùn yìí lọ. ẹgbẹ́ àdọ́lọ́ ọba yìí kó ń sojú gbogbo rò láti lọ sí ọmọrọ ọyá àbá fèrè kọra kó fi má kúrò kó ṣe dín rí wákàtí kan nínú wa jẹ yìí ṣàlá ìdáwà yìí kó fi lè rọrùn mọ torí ọmọrọ kìí ṣe pé ọlọ́ọ̀sùn kalẹ̀ lọ́wọ́ o àbá máa lọ sí òtẹ́ẹ̀lì ọlọ́ọ̀sùn sẹ́ẹ̀sì ni o kọ́lẹ́nìkan lọ kó kíabẹ́ wọ́n á ní bàbá ẹjọ́ àlọ́ ti sọ̀wọ́ àfọ̀ ní à ah, ní wà á fẹ́ẹ̀sì ara mi أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها الله وأتوب إليه إن غفور الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه جميعا عباد الله اتقوا الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الله في رمضان السماوات قال المدين pẹ̀lú títí náà sì máa gba èso هذه ẹ tètè máa sùn ẹ tètè máa jí àti wákàtí يوم bí يوم rí ó ẹgbàdé mọ́tòrọ́mọ́tò pẹ̀lú kẹjẹ kí àkókò ọ̀run yín kéré torí gbàdé lómi ọba gbé àwọn àdéhùn àgbélẹ̀rọ kẹkálẹ̀ ọmọ àgbo ọrùn aláwẹ̀ ní ti o ìjọ ìkáláwẹ̀ bá tún ṣe òun ní tún jẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá tún sáà káàrin lẹ́kẹ̀ẹ́ kọ́lọ́wọ́ bá dọ́wọ́ rà kéèyàn sùn lásìkò oorun bá máa ń sun wákàtí mẹ́jọ tẹ́lẹ̀ kéèyàn sọ di mẹ́fà nígbà tí Ramadan bá dé kéèyàn wá wẹ́ sí àná pẹ̀lú alùpàyẹ̀lúwìlà kóró náà ẹ̀rí ọwọ́ ìlọ́kàtàdù náà ìgbẹ́ kílù ẹ máa sunrun lọ́nà ọ̀rí mẹ́sàn ìtọ́ ọ̀la láàyè kílù torí àṣẹ dání nìyí ìyẹn ń sùn lọ́nà jẹ ẹ wọn di Ramadan pẹ̀lú kẹjẹ kí oúnjẹ yín mọ́ níbà ẹ lọ́ọ́ fùfú mẹ́wàá péré lẹ kó lẹ kò lè tómi ohun tí ọba ti pé twenty tọ́ba pé twenty mọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ àwẹ̀ mu ó máa lágbára gan-an yóò kẹ́ máa lóòrèkóòrè ni àgá kìíní yìí lágbára kẹ́kẹ́ òsì lágbára oúnjẹ ti mọ́ ọ lára ni kọ́má jáde oúnjẹ máa dá yẹn padà níbi ìgbà rẹ pẹ̀lú kẹ́ máa jókòó láti máa fi àtìkiri lẹ́yìn ìgbà tá a bá kí àtúbà náà látàkùkò yìí lọ. ẹnì kan bá ti láwẹ̀ àwọn nǹkan tí ọ̀yẹ́ kó yí padà máa yí padà. tọ́ba ti láwẹ̀ báyìí ní ọ̀pọ̀ èèyàn ní wàásù bá wọn. àjẹkẹ̀lẹ̀ tí wọ́n ń sunrun àwẹ̀ ní òórùn àwẹ̀ bò ó. ṣé ọjọ́ ayé yàtọ̀ tó bá ti di tó rọmọ náà? tí lọ́jọ́ pàṣẹ àdá àdí tó àdámọ́ oorun dẹ̀ níyì àdámọ́ ni kò sí rẹ jẹ yọ padà béèrè tí yẹn bá ti mú kúnú àkókò rẹ tí yẹn bá ń kun tẹ́lẹ̀ ìyẹn wàá yí ọ tọ́ba tí wàá di gbogbo ọdún rọmọdún báyìí lásùbà mọ́tàlájọ́ ọjà lè parọ́ lásìkò tó yẹ kí mọ́tàlájọ́ máa kú lórí ìkórè tó nípa bẹ́ẹ̀ ẹ máa palẹ̀ mọ́tò rọmọdún báyìí pẹ̀lú ìmọ̀ àti àzíkẹ̀ lẹ́yìn dàda bá ti kírun àzùbà àtẹ́tòrò máa fi yọ ẹnì kan wà nù hasanu lọ́gá ìdílé òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àtẹlẹ wọn ni ẹni yóò sọ bá ká sùrà nù ọwọ́ àjọkọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣèṣèkè ò ní sèmẹ́ di ọlọ́run ọba títí tó rùn fi yọ lẹ́yìn ìgbà yẹn ni ẹ wá kírun rákà méjì ó sọ ó tẹ̀sí máa gba aládàá hajj àti ọmọrọ ẹ̀mẹ́ta lànàbí wí sámẹ́t hajj àti ọmọrọ tó pé pérépéré hajj àti ọmọrọ tó pé pérépéré hajj àti ọmọrọ tó pé pérépéré ẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́run wà fún un síbi ìwé ilé ìlà ayẹ ká tún lùsì tó bá ti ní rọmọdán torí bẹ́ẹ̀ ti ká palẹ̀ mọ́ ti rọmọdán pẹ̀lú ìmọ̀ àtọ́ alukur'an àti ní ìsìnkú yẹn máa fi one thousand aya ẹgbẹ̀rún aya kò tóró dámọ̀ òun náà ti pé kéèyàn ké tabaraka àti jókè amọ̀dé ní ọmọ iná tabaraka bímúrúsálà láti bẹ̀rẹ̀ ní ọmọ iná kó o ti yẹn ó láti máa fi jọmọ̀ bí yẹn bá ti kà bẹ́ẹ̀ irú tó tó bẹ́ẹ̀ yẹn ti ká yẹ ẹgbẹ̀rún nìyẹn ẹ̀rí ẹ padà mọ́tò rọmọdọ́n gbogbo ilé ìjọsìn tó ti pé yọ̀ bá sábà tẹ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìjọsìn bídíà o tẹ́lẹ̀ lómi nìyí tọ́ba tí wàá di inú rọmọdọ́n wọ́n á gbé àwọn kẹ̀kẹ́ sí tó ti pé mọ́ àǹsálọ́lọ́ bí àmì sùnkàn irú àwọn oníná ẹbí ẹni tí ọ̀gá bọ̀ lè fi kúrò aláwọ̀ mẹ́rìnlá mẹ́rìnlá. ẹni ọdún tí wàá kírun dá wí àlùjẹ́ńdẹ̀ tí wọ́n fi góòlù kọ́ ní ọwọ́ wọ́n ka àwọn obìnrin síbẹ̀ fún wọ́n bá wọ́rọ̀ òru yẹn. ìdí pé tí mo gba gbàlérò pẹ̀lú pé mo ṣe jọ́sìn tó ṣe tẹ́lẹ̀ ìyẹn ni pé ìjọsìn tó bá tẹ̀lé àbù tó máa ṣe ń tẹ́lẹ̀ máa ṣe kí rọmọdán tó dé kó mi lè rọ ọlọ́run nígbà tí rọmọdán bá dé bí kò máa ń owó tó pọ̀ gbáà kò máa ń sàrà lásìkò yìí tí káà náà ṣe gbìyànjú àwọn adé ò lè kọ́sẹ̀ àwọn èèyàn kan tá a máa ń dúró wọn tàdédé lẹ́nìkan fẹ̀fẹ́ wọlé ní ọba kó rẹ̀ síwájú lé rẹ̀ ẹ̀sùnmọ́ ìkìlá sẹ́fẹ̀rù làwọn aláwùjọ bí bàyọ̀ oògùn ti ṣe ju abájọ bẹ́ẹ̀ nìkan bá bá kó rẹ̀ sọ ẹ̀ kó gbé wọnú yàrá yóò máa pariwo kí ni kẹgbà bí o wọ́n máa ti fẹ́ fi bí wọ́wọ́ wọ́n fẹ́ ṣáájú o wọ́n lọ́ fà ọ̀gẹ́ náà ọmọ yàtọ̀ àbábọ̀ yìí pé ẹ̀wọ̀n jáka á ti ní pàrọ̀ yẹ ní àlàájì ṣé kó o kò wá dọ̀ yìí sẹ́yìn kó jáka yẹn wá kẹ́ bá lọ pé fẹ́ẹ́ fẹ́ẹ́ bá pé máa ní kí ló dé tẹ̀sí sọ fẹ́ẹ́ à bẹ́ẹ̀ ni kọ́ bá lóun fẹ́ẹ́ rí níwò rẹ̀ ni wọ́n lè lówó òun yẹn òun tó fẹ́ẹ́ rí níwò rẹ̀ tí owó tó fi ja bùrá sí ni òun bẹ́ẹ̀ larí sí kí àwọn ni nígbà tó pé kìkì náà òun ni gbogbo ẹ̀mí wa ọ̀fẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́ bá ń bẹ̀ wá bí ju gbọ̀mọ̀ ẹ pẹ̀lú ibẹ̀ gbogbo àwọn kẹfẹ́ wa ní súnmọ̀ tẹ́lẹ̀ tá a bá tó ráǹfààní gbogbo àkókò yìí náà sẹ́yìn bá gbọ́ fún kábà tètè farada ká gbìyànjú láti lọ gbalada àníbi sọlọ lọ́wọ́ àlùsálà ó ní ẹni kéwòn tó bá bá wọn kéwòn tó kùnà wọ́n dẹ̀ sì wá ń bẹ̀ lọ́wọ́ mi sí wọ́n á fún ní kìrọ̀ ọ̀tọ̀ ládàá ní lábí sí ìdíjọ́ lọ́wọ́ sàlàyé bí ládàá yẹn ti máa tó ọlọ́wọ́ àti ní ilé òkè tó ní ládàá pọ̀ kàtí tóbi tó atọ́kùnrin àtọ́kùnrin ló ti ẹ̀kọ́ kéwòn tó kùnà o lọ́dọ̀ wa bíbáyìí ẹ̀rí fáwọn obìnrin tiwa kó táwọn bá ti ní ṣùgbọ́n àdẹ́ńlá ni alhamdulilá ọba máa fẹ́ kú wàlọ́ọ̀hì kò sì síyàn bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ẹ wá fún àdánlá yìí kọ̀ọ̀kan wọ́n ní ní lásìkò ju jọ kẹjọ yẹn lọ kò ní bùkátà sí yẹn gbá yẹn lẹ̀ o lè wà yẹn lẹ̀ ọ̀sẹ̀ bọ́

ìyẹn ṣe bídí àgbàdo èkó sí lọ́rùn ẹ̀fọ́ ẹ láti lè máa dúró kó ló ṣe ń bá gbèsè ayé ẹ lọ ni ẹ padà mọ́ di Ramadan pẹ̀lú ife kẹ máa dínkù wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ òru ẹlòmíì ni afẹ́ kó tó wọlé o ẹ obìnrin ò sì nífẹ̀ẹ́ gbogbo tẹ̀sí ẹ wá lóbìnrin ìyá ọjà kiri mọ́ yín lọ́wọ́ yọ ọ̀pẹ kó tó wọlé o yọ ọba tó lọ jókòó ta yọ lọ ọ̀dà gòkè òru tó wọlé yọ máa sọ ìtẹnu rẹ bá àti ìtẹnu rẹ ọba irú àwọn òrò orúgbẹ yẹn ẹ má ra gbogbo láàrin ẹ tó ti pé wọn lè má wo tẹlifíṣàn ẹlòmíì ní lọ́ba fún ẹ lọ́ba yóò máa gbọ̀n káàkiri kò sí ohun tó jẹ́ ọba àgbà ìwòsàn òjò òjò tí ọba tó bí aago mẹ́ta ọ̀hún ẹlòmíì ò ní sùn gbogbo àwọn eléyìí ẹ̀dá fún ẹ̀sìn mi kù. aláàlí jẹ afẹ́kàtì kátó afẹ́fẹ́ yẹn máa lọ wo ní òòlù lórí tẹlifíṣàn àfàjùlọ ní rọmọdán ti ń bọ̀ yìí ẹ pàlọ́ ní rọmọdán gbogbo ẹ̀yin tẹ́ ẹ bí ẹ̀yin sẹ́yìn máa ń fa igbó abẹ́ni tí mo ti ń ké sìgá abẹ́ni tí mo gbogbooro gbogbo àwọn kí náà yẹ sọ́pọ̀ ẹ̀ ẹ̀ sọ́pọ̀ ẹ̀ pẹ̀lú àníyàn dáadáa àti láti lè fi sọ àlàáfíà yìí sẹ́yìn máa fáwọn ẹni tí wọ́n ti sìgá wọn ò ṣèké o lẹ́yìn tí wọ́n ti sìgá yẹn náà sínú páálí tí ń kọ yànnàyànnà wọ́n kọ̀ rárá ń pọ̀ ẹ̀ wọ́n wá mú pípa wáìtì àti ọ̀tà tó dúdú wọ́n wá kọ́ síbẹ̀ yìí pé kó sì máa wo sìgá yìí lọ́ọ́ bá pọ̀ tá a ní ọmọ àmú mọ́tò sì lọ́ọ́ máa mú kó o ní pẹ́ tó sì kú o. wọ́n máa dá lè pé pé èyẹ́ lè má dùn òkè ẹgbẹ́ yóò fi rí kà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ òun ni máa ń dùn mẹ́lòmíì láti máa fi ẹ palẹ̀ mọ́tò Ramadan pẹ̀lú yìí pé ìwọ tó bá hákẹ́ gbìyànjú kó ti pé kọ́ra rẹ̀ wàá pè bọ́ láwọn àkókò yìí wàá lè fi máa gbé kalẹ̀ tún lẹ́bí la òru tó máa yẹnu Ramadan ẹ palẹ̀ mọ́tò Ramadan pẹ̀lú gbogbo àwọn àtàjẹ́ oníṣẹ́ ọwọ́ iṣẹ́ tó bá wà lọ́rùn ẹja tètè parí ẹ̀ lákòókò yìí. kọ́kọ́dọ̀ jẹ́nu rọmọdán òṣèré àfẹ́fẹ́ àfẹ́lọ́kọ́lé àfẹ́lọ́kẹ́lé gbogbo àwọn eléyìí ò ní jẹ́ káàrí ọ̀rọ̀ yẹn lọ́rùn o. ẹ bá ń kẹ́lé ti mọ́lé ti lọ́gbẹ́ kẹ̀ǹgà nínú rọmọdán èyí tó súnmọ́ ní káwọn ẹ̀ bá fẹ́ rọrùn gbogbo ṣẹ́ ta bá di pé yóò ti fẹ́ pákáleke kíyẹn tètè wọ́n náà yóò ti yẹn ju sẹ́yìn kó tó di pé rọmọdán yóò dé ẹ̀pàlẹ̀ mọ́jọ rọmọdọ́n pẹ̀lú ilé irú àkókò ṣàbàn táwa yìí òun là máa ń lọ sọ́jà o ìwọ́n lọ́dọ̀ tiwa wọ̀n là ń sùn sọ́mi tọ́ba ti lu rọmọdọ́n sí ọjà wa ó pè é bẹ́ẹ̀ sì máa ń gbówó lọ́jà ẹ̀jẹ̀ ká lọ bẹ̀rù ọlọ́wọ́ ọba o pàápàá jùlọ à ń lọ sóòtù kẹ́ àwọn ọ̀wá fẹ́ láàmú yẹn lójú kájà sì má gbàgbé ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́wọ́ ọba sọ̀tọ̀ láàyò rẹ̀ ẹni tí ò bá sáànù wò ní sáànù rẹ̀ ọlọ́run dákúndá ni ó lè rí kẹ ọlọ́run nítorí ká lè rí kẹ ọlọ́run ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn adáàkì máa forí ọjà ẹ̀jẹ̀ á tètè lọ ọjà lákòókò yìí ná kódà irú ṣàbá àtàwà yìí wọ́n fẹ́ ká tẹ̀ra sọ ọdún kéèyàn tẹ̀ra sọ ọdún lẹ̀ gbogbo àwọn kẹsẹ̀ yẹn ọjẹ́ ń báwẹ̀ kéèyàn gbìyànjú láti rà á lẹ̀ kọ́lọ́wọ́n bá kó ti gbà sí bíbẹ̀ fún pẹ̀lú ibi àwọn ọmọ yín kéékèèké àtàwọn ará lẹ́yìn ẹsìn wọn ní kòkòrò owó ni wọ́n ti gba rẹ̀ àwọn kéékèèké ẹjẹ́ akọ̀dà àwọn bàbá wa látijọ́ àwẹ̀ àgbàdà yìlà àgbàdà lásàrì yóò ti padà mọ́ra ìgbà dọ̀là ẹ̀yìn ọdún ní ọlọ́wọ́ wa rọmọdọ́ ti súnmọ́ wa ẹ̀palẹ̀mọ́dé pẹ̀lú onídùúwà lòwì tán ẹ̀palẹ̀mọ́dé pẹ̀lú ìbẹ́lọ̀ ẹ̀palẹ̀mọ́dé pẹ̀lú ká máa dunnú ẹlòmíọ́ máa gbá ìlú ìlú ti ń bọ̀ ìlú ti bẹ̀rẹ̀ sí ní máa bàjẹ́ ẹ palẹ̀ mọ́dé pẹ̀lú gbogbo àwọn àwẹ̀ ọ̀rẹ́ yẹn ti ń bẹ lọ́rùn wa ẹ já palẹ̀ mọ́dé àwẹ̀ yìí pẹ̀lú pẹ́ká náà lọ ní ìmọ̀ nípa ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ ká palẹ̀ mọ́dé pẹ̀lú ká máa jókòó ti àwọn aráàlú àwa tá a máa ń jáde kí gbogbogbò láti máa kọ́ wọn ní ìdájọ́ ẹ̀sìn èyí tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ rọmọdọ́n ká palẹ̀ rọmọdọ́n yìí pẹ̀lú ká gbogbo iṣẹ́ èyí tó ti kó lè ká ìrọ́jú ẹ̀rọ ìbáwa kí rọmọdọ́n tó dé bákan náà ká tún lọ wá àwọn ìwé kọ́ báyìí tó yìnbọn wọ́n kọ́ tí wọn máa kọ́ alẹ́ kọ́ ohun tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ nílé wa bákan náà pẹ̀lú ìmọ̀tò ìlàwọ̀ àlùfáàn lọ́pọ̀lọpọ̀ àbí ọlọ́wọ́ bá tún hàn lọ́wọ́ jàáyà اللهم بلغنا شهر رمضان على خير في ديننا وفي بدننا وأعنا على طاعتك فيه وتقبل عملنا فيه يا رب العالمين